sinimá titun tápapọ̀ rẹ̀ ní ìpín mi kọ́ ìpín olórí burúkú ni yìí ni ẹ sọ mí dìjọ́ láàdé tẹ máa ń dọ́rọ̀ náà rọ ìjọ́ tẹ bá tún fọ ọkàn mi nìdí tẹ bù mí nìdí ẹ máa kọ̀ nínú yẹn. ìfẹ́ olúwàdé tv channel ẹ̀ ó ti rí wọn pápá yẹlẹnku yẹlẹnku rìn bèbè ọdún yẹlẹnku yẹlẹnku lórí àṣẹ ìlú gbádùn tó wà bá fi kan kan lọ́wọ́ wọn ìgbẹ tèmi kọ o ẹgbẹ ni la ń kọ mí jẹ ó lè má jẹ kíkẹ dara aburú kò ní wa lórí ni o àdántún bàbá àdánwò tó sálẹ lè kú tó wọ nílé àwọn bílẹ̀ tó mú sprite panto fire Cinema to take baby another fantastic movie from Kumar Films Company. Written by Prince Gbadebo Sopitu. Produced by Prince Adekunle Martin Solumoko. The producer of Ewúrẹ́ Òjọ́. Packaged by Ife Oluwade Film TV YouTube. Directed by BGS Banana Ọgbọ̀nìnú. Ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Ó máa tó jáde lórí YouTube. Ife Oluwade Film TV YouTube náà ní sáà tó bá jáde. Ah, Àwọn tó wò ní ẹ máa gbà kó kọjá bẹ́ẹ̀. Cinema tuntun ìpínlẹ̀ kọ́ ẹ̀kú ojúlọ́nà kí òkùnkùn báyìí ọdún kò máa pàdúdé ọ̀rẹ́ mi ò pàdúdé ẹ̀yìn ẹ̀gbọ́n kò pàyín dé pé ìwà èrè.